TV la fẹ́ máa gbọ́ o Giriweight TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o. Giriweight TV la fẹ́ máa wo. Giriweight tẹlifíṣàn dángájíá Giriweight TV la fẹ́ máa tún gbà wọ́pọ̀. QH TV la fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QH TV la fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. QH TV la fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QH TV la fẹ́ máa wò. àwọn orin ìgbàlódé tó ta lẹ́nu. QH QHTV Accra and beyond. iléeṣẹ́ QH radio QH TV QH anything <laughs> ó ti yẹ yín náà ẹ káàbọ̀ sílé agodo wa lẹ́ẹ̀kan sí i ẹ̀yin èèyàn gbogbo yín lẹ mọ arákùnrin kan tó ń pè ní Mr. Ṣẹ́gun owó ń bọ̀ Mr. Ṣẹ́gun kí ni mo pè é Ṣẹ́gun owó ń bọ̀ ẹ jẹ́ kí n ti ẹ̀rọ ilé títẹ̀ bá ti gbàgbé arákùnrin kan bẹ tó jẹ́ pé. Pe Eh, custom ni tó máa wà lẹ́nu bodè tó máa ń ṣòfófó nípa àwọn tó ń jí epo gbé táwọn èèyàn sọ pé wọ́n gbé pamọ́ wọ́n ń fìyà káàkiri ǹjẹ́ àmọ̀ pé Mr. Ṣẹ́gun Owónbọ̀ ti jáde ó dẹ̀ ti tú àwọn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kan jáde ní eléyìí tó jẹ́ pé tá a bá fi òye gbé tá a fòye digest ẹ̀ a máa rí i pé ọ̀rọ̀ ńlá gbáà mà ní Mr. Ṣẹ́gun Owónbọ̀ ó dàbí pé owó ti fẹ́ máa bọ̀ báyìí o mánu yìí jáde ó sọ̀rọ̀ ó sọ kókó ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ yìí ó sọ ilẹ̀kùn ǹjẹ́ tá bá ní ká wa léèrè ẹ̀yin olólùfẹ́ wa lọ́tún lọ́sì ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáńlá ayé ẹ̀ tún jẹ́ ká tẹ́tí ká fi tígbéyàwó ọ̀rọ̀ Quadri Hamzat olóko mi o láti kàn ní iléeṣẹ́ QH Radio ní Ghana ibẹ̀ láti ń kàn sí ta ti ń tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ ó tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ ó dàbíi pé ọ̀rọ̀ Mr. Ṣẹ́gun custom officer tó ń ṣòfò fún àwọn tó ń jí epo gbé lọ sí Niger àtàwọn countries míì tó súnmọ́ Nàìjíríà ó tó àsìkò kan tá a gbọ́ ìró arákùnrin pé wọ́n gbé ìgbà tí wọ́n gbé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi àwọn ìyà jẹ gbé lọ sí ìlú kan gbé lọ sí pọ́tà gbé lọ sí Àbújá parọ́ oríṣiríṣi mọ́ àmọ́ mánu ìjáde ó dẹ̀ sọ̀rọ̀ fọ́nrán ohun tí màá yẹn fi ránṣẹ́ gangan òun ni a máa fi hàn yín báyìí ohun tí màá yẹn fi ránṣẹ́ gangan gangan gangan òun la máa fi hàn yín báyìí báyìí ẹ̀yin yẹn wá bí ọ̀rọ̀ yẹn ṣe lọ rèé arákùnrin yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ ilẹ̀kùn ṣùgbọ́n ẹ má ti jẹ́ kí n sọ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ ń bẹ̀ tẹ́ ẹ bá ti wá gbọ́ tán á wá bẹ̀rẹ̀ analysis wa láti bẹ̀ ẹ kú kalẹ̀. kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin gbogbo ìjòyè kí gbogbo wòlíì kí gbogbo pásítọ̀ kí gbogbo gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́kùnrin lóbìnrin Eh, orúkọ tèmi á sì máa jẹ́ ṣẹ́gun ọmọ alice owóǹbọ̀ eh, èmi superintendent of nigeria custom lèmi èmi náà ti gbé ní àti november ọdún tó kọjá torí pé mo mú àwọn tó ń jí epo nàìjíríà tó ń ti subsidize tó ń gbé lọ sínú cameroon torí ìdí èyí gbogbo oríṣiríṣi test wọ́n ní mo ń fa drug ìgbà tó ń ṣe test wọn ò rí drug lára mi at the end of the day doctor recommend ó lè sọ pé wọ́n wá pé mo ní hepatitis B pé they should allow me to go to school and treat myself wọ́n kò kẹ́kẹ́ ní ẹ̀ sínú fáìlì wọ́n rò pé hepatitis yẹn máa pa mí but àwọn orí olórí wọ́n ra drug wá fún mi tó yẹ kó mo fi mi tèè nára mi láti ìgbà yẹn mo sì wà lẹ́kọ̀ọ́ta up to now but gbogbo wọn pátápátá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run kó bá lọ́ra ẹ̀mí àwọn olóòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà torí pé gbogbo àwọn èèyàn gbà tó ń pariwo síta mo rí pé gbogbo àwọn èèyàn tó wà nínú checkpoint mi ń gbà yẹn tó yẹ pé wọn ò pe ẹnìkankan ń bẹ̀ torí pé gbogbo wọn pátápátá ọmọ ilédè mi ni wọn èmi nìkan ni wá láti south èmi dẹ̀ nìkan ni bí mo ń ṣẹ̀sìn mi ń bẹ̀ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti pè wọ́n sìn pé kí gbogbo wọn kó rìpọ́ọ̀tù sí Àbújá wọ́n jáde ṣe rìpọ́ọ̀tù sí Àbújá yẹn mo fẹ́ kí gbogbo àwọn èèyàn kó máa wo bó ṣe ń lọ kó máa wo bí gbogbo ẹ ṣe ń lọ torí pé àṣírí da padà wá sí Àbújá kó àti àmúgárùbà àti eléyìí tó tún fìbọn tírẹ́tì mi kó o máa pa mí ìyẹn ó sì lè asìn orúkọ òsínbẹ̀ yẹn àdàmú lórúkọ ẹ̀ csc e ni ẹ tètè pé kó máa bọ because mo ní evidences against wọn mi ò ṣeré o àwọn tó bá fẹ́ ba orílẹ̀-èdè jẹ́ tí wọ́n máa bàjẹ́ ni ẹ̀yin lọ́ba lọ́ba ẹ̀yin àgbààgbà ẹ̀yin wòlíì àtàwọn pásítọ̀ gbogbo yín ẹ̀ máa ṣàdúrà fẹ́mi ṣẹ́gun ọmọ alice wọ́nbọ̀ nítorí pé àwọn tó máa tún orílẹ̀-èdè ṣe ẹ̀ kò jẹ́nà kó jọjọ́ orí títóbi kọ́nà fún mẹ́mú ọ̀pẹ́ agbára ọlọ́run olódùmarè orílẹ̀-èdè yóò ní bàjẹ́ nàìjíríà custom service ò ní bàjẹ́ ẹ̀dúpẹ́ lọ́wọ́ kọ́ńtọ́lá general mi kọ́ni lamed ali nítorí pé olóòótọ́ ọ̀yọ́ ni àwọn bọ́túnẹ̀kì ti pọ̀jù tó bá èèyàn tó bá ti fẹ́ sọ̀tọ́ lẹ́nu sẹ́yìn wọ́n sà lọ rọ́ọ̀pù nǹkan mọ́ ẹlẹ́sẹ̀ ni so èèyàn tó wà lókè pátápátá gan lè má mọ nǹkan tó ń lọ nísàlẹ̀ nítorí pé àwọn alágbára náà máa power block who is power that be gbogbo agbára ń bẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè ire wọ ẹ̀yán ọmọ yorùbá àbújá mo wà. <laughs> ọ̀rọ̀ lẹ́gbọ́ tí arákùnrin tó ń pè ní Ṣẹ́gun Owónbọ̀ tí ó sọ yìí wípé wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn gbé òun tí wọ́n dẹ̀ ti ka oríṣiríṣi ẹ̀sùn sóhun lẹ́sẹ̀ látàrí pé ó ń sọ òótọ́ ọ̀rọ̀ nípa bí àwọn kan ṣe ń jí epo kó láti orílẹ̀-èdè Nàìjíríà tó ń kó àwọn neighboring countries tó wà nítòsí wa ṣùgbọ́n tí a bá ní ká wò ó olóòótọ́ ò ní kú sípò ìkà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Mr. Ṣẹ́gun Owónbọ̀ jáde láyọ̀ àtàlàáfíà àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń pariwo pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìkan lára àwọn ọmọ yín rèé o ẹ bá wa mójútó aṣíwájú Bọ́lá Ahmed Tinubu èèyàn tó bá ní ojú inú tó fi ń wòran irúfẹ́ onítọ̀hún á mọ̀ pé ìjọba rere gan ló ti wọlé sí Nàìjíríà yìí gbogbo èèyàn ló ti mọ̀ pé dáadáa ni Tinubu máa ṣe ẹ̀yin èèyàn ẹ bá wa ṣíà fídíò yìí kó máa lọ tàràrà tàràrà tàràrà kó máa lọ sí iwájú ààrẹ orílẹ̀-èdè nàìjíríà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ààrẹ tó gbọ́ èdè tá à ń sọ ló wà ń bẹ́ẹ̀ sìn kán bá wa síjú àánú wo Mr. Ṣẹ́gun Owónbọ kí ọ̀rọ̀ rẹ̀ kó lè bá tètè mú owó jáde <laughs> àmọ́ owó yẹn ò dàbí kó rí freedom kán dẹ̀ fi òye dálọ́lá nídìí iṣẹ́ custom yẹn ẹ̀yin èèyàn ẹ tún wá gbọ́ àǹfààní kan tí Tinubu ti gbé wọlé o òun náà ni pé ìbéèrè náà béèrè pé ìgbésẹ̀ kan bẹ tí Tinubu gbé tí ìròyìn dẹ̀ ń béèrè pé àǹfààní wo lẹ rò pé ìgbésẹ̀ yìí yóò ṣe fún àwọn akẹ́kọ̀ọ́ káàkiri nàìjíríà wọ́n ní gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ congratulations fún yín o torí pé ààrẹ bọ́lá tinubu ti buwọ́ lu òfin tí yóò fààyè gba àwọn akẹ́kọ̀ọ́ láti máa yá owó lọ́wọ́ ìjọba láì san èlé kankan síbẹ̀ wọ́n lófin yẹn ti wà ńlẹ̀ tí akẹ́kọ̀ọ́ fi máa yáwó láì san èlé kankan síbẹ̀ gbogbo akẹ́kọ̀ọ́ wọ́n ní ká máa bá wọn kí aṣíwájú bọ́lá ahmed tinubu fún eléyìí bákan náà ni ìròyìn míì jáde tó sọ pé ẹ̀yin èèyàn ọlọ́mọdé àrírú ẹ̀ mọ́ awakọ̀ bọ́ọ̀sì náà yóò fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tí ọlọ́pàá di ẹ̀bi ìjàmbá náà lé lórí ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ tó bí ìròyìn tí mo kà jáde fún yín sìn ìròyìn kan rèé tó sọ pé ẹ̀yin èèyàn wọ́n ní mọ́tò kan tó ń bọ̀ láti ibi ayẹyẹ ó ń bọ̀ láti ibi patí kan wọ́n ní mọ́tò tá à ń sọ yìí àfi gbòòlà gbẹrẹgẹdẹ ni mọ́tò náà bá tàkìtì níròyìn bá sọ pé bọ́ọ̀sì tó ń bọ̀ láti ibi ayẹyẹ ìgbéyàwó ó tàkìtì èèyàn mẹ́wàá sì jáde láyé ń bẹ ìkọ́lọ̀ má jìyà rírú ẹ̀ mọ́ ìròyìn sọ̀rọ̀ ó ní èèyàn mẹ́wàá ló ti jáde láyé nígbà tí àwọn márùndínlọ́gbọ̀n míì dèrò ilé ìwòsàn lẹ́yìn ìjàmbá ọkọ̀ akérò kan tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè kan tí kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Australia òun ló ti ṣẹlẹ̀ níbi ayẹyẹ ìgbéyàwó làwọn èèyàn náà ti ń bọ̀ lágbègbè Hunter Valley kí ọkọ̀ wọn tó tàkìtì ìròyìn sọ wípé ní agbègbè Hunter Valley jẹ́ ibi tí ọ̀pọ̀ aráàlú àtàwọn arìnrìn àjò afẹ́ tí wọ́n máa ń mu ọtí wáìnì níbẹ̀ ọlọ́pàá ti fi ẹ̀sùn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ kan awakọ̀ bọ́ọ̀sì náà lẹ́yìn tí wọ́n ní òun ló ṣokùnfà ikú àwọn èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ wọ́n ní àwọn sì ń ṣàyẹ̀wò àwọn tó kú láti mọ irúfẹ́ èèyàn tí wọ́n jẹ́ àmọ́ tọkọtaya tí wọ́n lọ bá ṣe àjọyọ̀ ìgbéyàwó wọn ni wọn kò sí nínú ọkọ̀ akérò tó ní ìjàmbá náà kọmíṣánná ọlọ́pàá Karen Webb ó ní wọ́n ti kó àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ lọ síbi ìjàmbá ọkọ̀ náà láti tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò ohun tó ṣokùnfà ìjàmbá ọ̀hún ó fi kún pé bí aago mọ́kànlá àbọ̀ alẹ́ ni ọkọ̀ náà tàkìtì lásìkò tí dẹ́rẹ́bà náà fẹ́ gba ọ̀nà òbírípo kan tá a mọ̀ sí roundabout ẹ̀wẹ̀ àwọn tó farapa wọ́n ti wà ní ilé ìwòsàn John Hunter báyìí níbi tí wọ́n ti ń gba ìtọ́jú lọ́wọ́ wọn ìròyìn ọ̀hún ló sọ pé kọ́lọ́hún dákunjọ́ ká mọ̀ rírú ẹ̀ mọ́ ìròyìn míì rèé tó sọ pé kò mọ̀mọ́ sí ohun tí ọlọ́run kò lè ṣe ẹ wá wo bí orí ṣe kó ọmọ mẹ́rin yọ nínú aginjù tí ìyá wọn kú nínú ìjàmbá ọkọ̀ bàálù ìròyìn ńlá mi ìtúlẹ̀ léyìí torí pé ó jẹ mọ́ ìṣẹ̀lẹ̀ ti ọkọ̀ ta ló tàkìtì òun la fi ní kàkà ìyẹn náà kó tẹ̀lé ẹ̀yìn èèyàn ìròyìn kan rèé tó jẹ́ pé ó bojú wolẹ̀ ó bojú òkè ó bojú wolẹ̀ ó bojú òkè ó jẹ́ ìròyìn tó jẹ́ pé a gbọ́dọ̀ fi tọ́ yín létí wò ǹjẹ́ ẹ mọ̀ pé yàtọ̀ sí ìròyìn tá a kà fún yín sìn wípé ọkọ̀ kan tàkìtì níbi tó ti ń bọ̀ láti ibi ayẹyẹ ìgbéyàwó bẹ́ẹ̀ náà la tún ṣe rí ìròyìn míì gbàmú o tí ìròyìn náà sọ wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ ìròyìn tó jẹ́ pé kò dùn mọ́ni nínú kò dùn mọ́ni nínú kò dẹ̀ lè dùn mọ́ni nínú kí ló ṣẹlẹ̀ níbi ìròyìn náà kí ni ìròyìn náà gbé wá ẹ jẹ́ kí n farabalẹ̀ kí n kà sí ilé tí wọ́n ní bí àwọn ọmọ mẹ́rin bí wọ́n ṣe jàjàbọ́ nínú aginjù rèé o lẹ́yìn tí ìyá wọn kú nínú ìjàmbá bàálù ní ọjọ́ ẹtì ní ikọ̀ ọmọ ilẹ̀ Colombia wọ́n dóòlà ẹ̀mí àwọn ọmọ mẹ́rin tí wọ́n há sínú igbó agijù lórílẹ̀‐èdè Colombia tí gbogbo orílẹ̀‐èdè sì ti ń gbàdúrà fún àwọn ọmọ náà láti yè inú gbogbo aráàlú ló dùn lẹ́yìn tí ẹ̀rọ rédíò dún nínú igbó agijù tí wọ́n sì fi fóònù ayọ̀ pè wọ́n tí wọ́n sì rí àwọn ọmọ náà ariwo tó gba agbègbè náà kan ni pé mireku mireku mireku ìyẹn ni pé ìyanu ìyanu ìyanu ọ̀rọ̀ àwọn ikọ̀ ológun yìí ó túmọ̀ sí pé àwọn ọmọ tí wọ́n ti ń wá fún ogójì ọjọ́ ni wọ́n rí láàyè àwọn ọmọ náà tí wọ́n ti wà ní agbègbè Uitoto ni wọ́n jẹ́ ọmọ ọdún mẹ́tàlá kan ọmọ ọdún mẹ́sàn-án kan ọmọ ọdún mẹ́rin àti ọmọ ọdún kan àwọn ọmọ yìí ni wọ́n há sí agbègbè tí ẹranko igbó àwọn nǹkan oríṣiríṣi ẹ̀fọ̀n tí wọ́n wà ẹni tó wá jẹ́ ààrẹ orílẹ̀-èdè Colombia Gustavo Petro ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó jọ aráyé lójú tí yóò sì wà nínú ìtàn títí láéláé bí àwọn ọmọ náà ṣe gbé nínú aginjù àwọn ọmọ náà tí wọ́n wá láti inú mọ̀lẹ́bí kan náà wọ́n ní wọ́n há sínú aginjù bí wọ́n ṣe ń pa ẹran bí wọ́n ṣe ń pa ẹja láti kékeré bàbá wọn àgbà Fidencio Valencia ó sọ fáwọn oníròyìn pé ẹ̀gbọ́n wọn àgbà Leslie àti eléyìí tó tẹ̀lé Soleini ó ní wọ́n mọ̀ nípa agijù náà dáradára mọ̀lẹ́bí wọn wọ́n ní wọ́n ti mú wọn rìn nínú igbó dáadáa rí wọ́n ní wọ́n wá sọ fáwọn oníròyìn wípé àwọn ti máa ń ṣeré bí wọn yóò ṣe gbé nínú igbó survival game ni wọ́n pè é láti kékeré sí ni àwọn ti máa ń kọ́ wọn wọ́n ní ìmọ̀ nípa agijù dáadáa ó ní àwọn ọmọ náà àwọn ọmọ náà wọ́n mọ bí wọ́n ṣe lè ṣe nǹkan nínú igbó láti kékeré èso tó yẹ kí wọ́n jẹ àti àwọn èso tó jẹ́ májèlé tó wà nínú igbó ó gbogbo ẹ̀ ni wọ́n dámọ̀ o bákan náà ló ní àwọn ọmọ náà wọ́n mọ̀ láti tọ́jú ọmọ kékeré ohun tí Leslie ṣe lẹ́yìn tí ọkọ̀ bàálù wọn já ní láti lo igi láti fi kọ́ ilé tí wọn yóò sì lo ohun tí wọ́n fi ń so irun wọn láti fi di ara bákan náà ló mú flower láti inú ọkọ̀ bàálù tó jalulẹ̀ náà tí wọ́n wà nínú rẹ̀ ó ní fúláwà yìí ni àwọn jẹ títí tó fi tán kí wọ́n tó wá bẹ̀rẹ̀ sí ní jẹ èso wọ́n ní àwọn ọmọ náà wọ́n wá èso lọ sí inú igbó eléyìí tó jẹ́ pé ibi tó wà ó jìnnà gan ó dàbí kìlómítà ńlá tó gùn gan sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé onímọ̀ nípa ètò ìdílé lórílẹ̀‐èdè Colombia ní bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ọmọ náà há lásìkò tí èso wà lóríṣiríṣi àmọ́ ìyanu ńlá ni ọ̀rọ̀ náà jẹ́ bí wọ́n ṣe gbé nínú agejù náà fún àìmọye ọjọ́ ó ṣàpèjúwe igbó náà gẹ́gẹ́ bí eléyìí tó kún fún òkùnkùn pẹ̀lú àwọn igi ńláńlá tó fi mọ́ òjò àrọ̀rọ̀dá àti bí wọ́n ṣe máa wọ inú rẹ̀ tí pé ra omi pọ̀ ńbẹ̀ àwọn mọ̀lẹ́bí tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ní àsìkò kan wà tí àwọn ọmọ náà bá ajá igbó jà tí wọ́n sì borí rẹ̀ àmọ́ ẹ̀gbọ́n àgbà ó ní ìmọ̀ nípa aginjù láti mọ̀ bí yóò ṣe gbé nínú igbó náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní ọmọ náà ó gbìyànjú gidi gan ni o tó ẹ̀yin èèyàn wa ìròyìn kékeré eléyìí tá a tún fi ọwọ́ tẹ̀ ta ní kí asáré gbé wá fún yín òun náà ni àtìmúwáì tó àtúpàdé kárìíra láyọ̀ kápàdé rẹ̀ Quadri Hamzat òun náà ló ti mú wá fún yín ẹ màmá ṣe bí àṣà àwọn aróòkè ogun wọn á ní ẹ cheun cheun cheun cheun cheun ẹ ṣé o tẹ̀ ń gbọ́ wa. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wo ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o QH TV la tẹlifíṣàn dáńgájíá. QHTV ló fẹ́ máa wò. ògbóǹgẹ̀ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QHTV ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QHTV ló fẹ́ máa wò. àwọn ètò àwògbádùn lóríṣiríṣi. QHTV ló ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. ìpolówó ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa. tàbí tiwa létí yín lárugẹ QH TV lágbádẹ fún ẹ. QH TV Accra and beyond.